سيدنا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا الله وباوة وبطدوا òun ni ọba tí ń mójú tó wa òun ni ọba tí a gbọdọ̀ máa sìn àsọlá àdúrà tí ẹnì kọ̀ọ̀kan wa tá a ṣe fúnra wa àti èyí tó ń ṣe fún wa ọ̀bẹ̀lọ́n ọlọ́mọṣẹ́ ìgbà fún wa aṣàdúrà fún orílẹ̀-èdè wa àti gbogbo àwọn tí wọ́n ń darí wa kọ́lọ́mọ aláàkọ́wọ́lá agbára àti ìròyìn rẹ̀ àti àánú ẹ̀ kọ́lọ́mọṣẹ́ ìdarí wọn gbàbí orí al-Islam ẹ̀sìn islam tí a wà ń bẹ̀yìn lahu jamaluhu wa kamaluhu òun náà ni ẹ̀sìn tí ó pé òun ni ẹ̀sìn tí ó rẹwà jùlọ òun náà ni ẹ̀sìn tí ó bá ìdẹ́dà ọmọ èèyàn mu dinul fitra dinul ẹ̀sìn tí ó bá ìdẹ́dà ọmọ èèyàn mu ẹ̀sìn yìí téèyàn bá gba ẹ̀sìn náà dáadáa yìí máa jẹ́ kí ìṣẹ̀mí yẹn ó nítumọ̀ tó dáa al-islam ẹ̀sìn ọlọ́run kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó náà ní dínú salam ẹ̀sìn àlàáfíà tọ́jẹ́ pé ibi tí ẹ̀sìn náà bá ti wà tọ́bá wà nínú ọkàn ọkàn yẹn ó máa lálàáfíà wà nínú inú fámìlì kan àwọn fámìlì yẹn wọ́n mọ̀ lálàáfíà tí wọ́n bá gbẹ̀sìn náà láàyè nínú àwùjọ kan àwùjọ náà mọ̀ lálàáfíà jamaluhu fil iman tábánikà wo àwọn ẹ̀dá tá wà ń lé ayé kò sẹ́ni kan tó wà ní ayé tí ò ní nǹkan kan ti ń sìn kò sẹ́ni kan tó wà ní ayé tí ò ní bùkátà sí ọlọ́run kan tí wọ́n máa pè tọ́jẹ́ pé ọba yìí ni wọ́n máa darí ọ̀rọ̀ rẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ èmi rẹ̀ rí ìlú kan tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ ní rí àwọn èèyàn ká máa ṣẹ̀sìn ọkàn wa jẹ́ pé dé kálukú ọmọ sin tí ọba ti rí àbí tí wọ́n bá ti sọ fún àbí tí wọ́n bá ti gbàgbọ́ àmọ́ gbogbo wa tí a bá farabalẹ̀ tá a bá wo báwo ni islam ti gbé ìgbàgbọ́ wá ẹ rí i pé èyí tí islam gbé wá yẹn lọ́kọ̀ rẹ̀ tì torí pé islam so ọkàn àwọn ẹ̀dá mọ́ ọba adẹ́dá gẹ́gẹ́ bí àyà tí àfa kan fún ọtán mi bí wọn ọlọ́run ọba ní ẹ̀yàn mẹ́yàn ẹ máa sin ọlọ́run ọba yá ayọ̀ ní nàfẹ́ ọbọ̀dọ̀ rabbakum lẹ́fẹ̀ẹ́ khalaqakum ọba tó dá yín ọba tó dá yín oníkẹ́ máa sìn òun ló tún dá gbogbo àwọn tó síwájú yín ó ní fala taj'alu lillahi adadan wa antum ta'lamun ó ní ẹ má mú nǹkan kan nínú tọ́lọ̀mọ́ bá dá kẹmọ wá sí o ẹ̀yin náà sì mọ̀ pé nǹkan òun kò kì í ṣe ọlọ́run ọlọ́run adúpẹ́ o ọlọ́run adúpẹ́ o ọlọ́run adúpẹ́ o Allahu akbar tá ọlọ́run ló tóbi jù nìtúmẹ̀ kò dẹ̀ sí nǹkan míì tó tóbi tó ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ti ń sin ẹ̀sìn míì yàtọ̀ sí Islam ẹ̀ rí i pé ìtọ́lọ́wọ́n bá dá ni wọ́n jókòó tì ìtọ́lọ́wọ́n bá dá ni wọ́n máa pè ìtọ́lọ́wọ́n rẹ̀ bàbá wa káwọn mọ́kànnà pé ah, ah, ẹ̀yin orí tẹ́ ń pè ẹ̀rí tẹ́ jókòó tì ni wọ́n wà ní bí wọ́n ṣe rí wọn náà àbúdó hùm àsìn إلا ليقربونا ila Allahi zulfa ẹ̀kan rí dájọ́ kó tí wọ́n tá ń pè wọ́n tá ń bẹ̀ wọ́n ni àwọn gangan kọ́la ní bùkátà sí afẹ́ kí wọ́n sún wa mọ́ ọlọ́run ọba ni èwo tún ni mọ́ lè wẹ́ẹ́dẹ́ jọ́mọ̀ sún sún ọmọ lọ. ilé ayé la ti mọ ní bùkátà sí pé tòrò tẹ́ bá ti mọ dẹ́bùtì dẹ́bùtì gọ́vnà ẹ bá ti dọ́dọ̀ rẹ̀ yóò bá yín sọ fún gọ́fúnà kó ṣe kíni kó sáyìn pépà yín ẹ bá ti mọ igbákejì pírẹsidẹ́ǹtì àbẹ́ ti mọ̀ kan náà ministers òun ní ọba yín sọ fún pírẹsidẹ́ǹtì kó bá yín sọ̀rọ̀ yín rọrùn ilé ayé là ti ń sèyàn àmọ́ tó bá ti ní bùkátà sí pé ó fẹ́ gba nǹkan wájú ọlọ́run àbọ̀ ó fẹ́ sin ọlọ́run ó ní bùkátà sí kó tó ń fẹ́ nìkan sáàrin òun àtọ́lọ́run intermediary kò sí ọlọ́wọ́n bá aláwọ̀ ní wala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́wọ́n bá ní ẹ má mú kankan wò tẹ́tùn wa máa lọ lè gbàgbọ́ dáyàtọ̀ sí mi ọlọ́run ọlọ́run ní ẹ̀yìn náà sí mà àwọn náà máa lọ tán àmọ́ àṣetáni lọ́dọ̀ rọrùn ọlọ́run ní khalaqtu ibadi hunafa'a ọlọ́run sọ náà adé sọ sí pé àwọn ẹrú mi mọ dá wọn ti rí wọn pé pérépéré wọ́n mọ̀ ń tọ́yẹ kí wọ́n ṣe bí mo ṣe dá wọn yẹn wọ́n ṣe ń jáde lábẹ́ ìyá wọn yẹn wọ́n mọ̀ pé mi lọ́yẹ káwọn sìn fájítà aláàtúhùn ṣayàtì ònàfà à fájítà aláàtúhùn ṣayàtì ọlọ́wọ́n bá ní e-, èṣù lọ́kókò kókò sí wọn lérí àwọn àlìjàn lọ́dọ̀rọ̀ rú ibi ẹbẹ rí dáhùn bàbá yín sìn dáhùn bàbá yín sìn ẹ̀ náà nìkan yín náà sìn wọ́n ní ká ṣe bí wọ́n bá ṣe ń ṣe kó lè bá rí bí wọ́n ṣe máa rí ìròyìn tí ṣètò ọmọ gbé sí yàn lọ́pọ̀lọ́ mi àwọn tí wọn bá dọ́pọ̀lọ́ ọ̀hún ẹrú tánìkan kan débẹ̀ òun náà mọ̀ pé ẹni tó dá gbogbo ayé lọ́ba tí gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ òun ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa òun ló sì lẹ́tọ̀ọ́ ká máa pè tábà ní sọ̀rọ̀ àwọn tábà tó wá jẹ́ mùsùlùmí lọ́mọ tó jẹ́ àwọn tàrí kàdìjá níyà kan tó ń da ẹ̀sìn rú mọ́ wa lọ́wọ́ torí gbà nígbà sítánì tó dé ó tún gba abala tiwọn náà wọlé àwọn ní tọba ní sọ̀rọ̀ má wulẹ̀ pé ọlọ́mọ ṣé Ibrahim ṣé Niyas àti ṣé Tijani lọ́mọ ṣe kíni lọ́mọ pé ibadallah rijalallah a'inuna bi'awnillah ẹ̀yẹ ní rí ẹ̀bá wa sọ fọ́lọ́ nǹkan ràn wá lọ́wọ́ kí ni àtúnrán àwọn sọ́lọ́ sí àwọn òkú ẹ̀yìn òkú ẹ̀dá kan bá sọ fọ́lọ́ ọlọ́ni wà nánú akarabu ilayhi min hablil warid ọlọ́wọ́n bá ní asìsọ́mọ́ ọmọ ẹ̀dá asọ́mọ́ ju kásán ọrùn rẹ̀ lọ ẹni tó súnmọ́ ìyànjú ká sọ́run lọ téèyàn fẹ́ bá a sọ̀rọ̀ tó tún wá ní bùkátà sí kéèyàn tó máa rán ẹni tí ń ṣe mẹ́lẹ́gbẹ̀ẹ́ yẹn gan sí ká tó wá gbẹ́ni tí ò sí nílùú yín ká tó wá gbẹ́ni tó ti kú èyí táwọn tìjà ní àtúnú ká máa ṣe nìyẹn wọ́n sì dúró lérí ẹ̀ Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ẹwà ni ẹwà rẹ̀ pọ̀ láhù jamaluhu wa kamaluhu kò sí ẹ̀sìn tẹ́yìn lẹ́sìn tó lè lálàáfíà lẹ́yìn islam lọ́wọ́ bá ti ti islam ẹ̀rọ ọmọ bá ọ́nì ọlọ́sàn ló kèé fi kòló bí lẹ́bí na káfàrò rọ́ọ̀bá bí má aṣọ́rákú bílà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n bá ti gba islam ọlọ́wọ́ bá ní àmọ̀ dáyàjá wọn ẹ̀mí wọn ò ní balẹ̀ nítorí pé wọ́n ti mú nǹkan mímọ́ wọ̀ ọlọ́run ìmú nǹkan mímọ́ ọlọ́run ní máa jẹ́ kẹ́rù ọmọ bàyàn lọ́wọ́ bá ti mú nǹkan mímọ́ ọlọ́run ẹ̀mí rọ́ balẹ̀ bí ọba ti sí òní sáré kọjá àlà wọ́n bá dé òní yá yọ̀pọ̀ra torí inú rẹ̀ ọmọ àdùn tí ọba ti sí pé ọlọ́wọ́n bá ń bẹ ọba tó gbàgbọ́ yẹn ní tó ń fẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó sì lágbára láti ṣe ìmúlò ọmọ balẹ̀ ni pé nígbà tó ti rí gbogbo tó ń fẹ́ ó sì padà rí ìtọ́lọ̀ bá kọ́ mẹ́ ìtọ́lọ̀ bá kọ́ kò sẹ́ni hàn lẹ́yìn náà ọlọ́mọ ti wá kó ìkẹ́ rẹ̀ lé ọlọ́wọ́ àbọ́lọ́wọ́ bá sàánú ẹ̀ pẹ̀lú àwọn orí ayé oníyàyọ̀pọ̀ra onímọ̀sẹ̀gbéraga torí ẹ̀rọ ọlọ́run máa bà ọ́ wípé ọlọ́run máa ń fẹ́ lómi láàárọ̀ ọjọ́ gbà lọ́sàn-án gbẹdàgà sáwọn èèyàn ọjẹ́ ń tù ọ́ calm báwọn yẹn bá ní ẹgbẹ́já ah, ẹjù báyìí lọ ọlọ́run islam rẹwà púpọ̀ islam jẹ́ àbí àwọn àwà kama sòótọ́ alámàánà kama tẹríba fáwọn èèyàn kájé èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn tútù ní ìbá sí ìsìláàmù dáadáa ara rẹ̀ balẹ̀ ìsìláàmù tàwí ó ní ẹwà ẹwà rẹ̀ pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé èèyàn lè rí àbíkéèyàn lọ lè kéwú lọ́wọ́ dé pé ìsìláàmù èyí tí tábá tí kálukú ń ṣe bá ṣe rí ni àwọn èèyàn ní rí beauty of Islam Islam gbé wáyé tó bàbá àyà àti ìyá yẹ tí wọ́n bí ọ ọlọ́run lọ́dà lóòótọ́ àmọ́ àwọn ni wọ́n bí ọ wọ́n ti wọ́n dààmú wọ́n ti wọ́n sọ́fà ẹni tó bá bímọ tó bá fún ní Islam gidi yóò gbádùn ọmọ yẹn àmọ́ àwùjọ wa yìí à ń mú àwọn ọmọ sá fáwọn afásúnà yẹn má súnmọ́ àwọn bíbù yẹn o ẹ̀dá àwọn wo ni ká wá súnmọ́ àwọn oníṣòkòtò pépé yẹn ọmọ léwo léwá o àmọ́ ńlá gidide lérí gbogbo tọ́lọ̀ bá ní àṣẹ kò sẹ́ni kan tí ó di wa lọ́wọ́ ẹ̀ àmọ́ ńlá gidi lérí yẹn tọ́lọ̀ bá ní àmọ́ ṣe kò sẹ́ni tí ó ti wà lọ́bẹ̀ tábìṣe àmọ́ ńlá gidi lérí yẹn àmì tọ́lọ̀ máa ti ń ṣe jàmáà. èyàn ò rí pé kò sí tí èyàn lè fún ọmọ tó tó kéèyàn fún ní ìsìláàmù gidi ọmọ sókun ẹbí papọ̀ ọmọ sí dáadáa sáwọn níbọ̀ rẹ bóyá wọ́n jẹ́ muslim àbí wọ́n ṣe muslim àwọn tẹ́jọ wa ń bíṣẹ́ gbogbo ilé ayé Al-Qur'an gbé wa wa abudullaha wala tushriku bihi shay'an wa bil walidayni ihsana bá ní ṣe dáadáa sáwọn ẹbí àwọn ọmọ lérí wọn àwọn tálíkà tí wọ́n ẹ máa ro wọn mọ́ ti yín bá ní Islam gbogbo nǹkan yìí lèyàn máa ṣe. ọlọ́run bá ní Allah subhanahu wa ta'ala oníwàlẹ̀járe lẹ́kọ́ríbá nínú àyà mi ọlọ́run bá ní gbogbo àwọn níbọ̀ yìí tó jẹ́ àwọn ẹbí níbọ̀ ni ó tún wá jẹ́ bí àbájá muslim ẹ ṣe dáadáa sí wàlẹ̀járe lè jónà àwọn níbọ̀ ẹni tí wọ́n ṣe ẹbí àbí tán jìnnà sí ẹ ṣe dáadáa sí wọn ọlọ́run bá ní gbogbo àwọn tí iṣẹ́ bá dà yín pọ̀ àdúgbò dà yín pọ̀ ẹ̀kan ẹ̀kan pàdé nu mọ́tò ẹni wọn bá tẹ́ fi túkà yẹn má sàbòrò sí wọn wọ́n bu ní sẹ́bí ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń lọ lù kan tí wọ́n wà stranded wọn ò ro mọ́tò tí wọ́n fi dé lù yẹn ebi ń pa wọn ọlọ́run ẹ fún wọn lóúnjẹ fún wọn lówó tí wọ́n fi dé lù tí wọ́n lọ ẹ̀sìn má tó ni àfọwọ́ àfẹsẹ̀ gbogbo èyí tí wọ́n ní ká máa ṣe lásìkò kòrónà yẹn àwa ti ń ṣe láti bí one thousand four hundred forty two years ago àfọwọ́ ó kéré parí àfọwọ́ lẹ́ẹ̀ márùn lójúmọ́ àfọsẹ̀ àfọmú ọwọ́ nìkan kí jáàmùsì wà ọwọ́ mú àwòfòmùsí mú lẹ́ẹ̀ márùn lójúmọ́ àfòmùsẹ́tì àyẹnùnù àfọnù anabi ni asiwaku anabi ni kẹ́ẹ̀ máa fọnu kẹ́ẹ̀ máa lọ́pàkò mọ̀tàhárà tún lè fami yóò jẹ́ kẹ́ni wọ́n mọ́ni wọ́n mọ̀rọ̀ gbọ́ tún lè rọ́bù lẹ́yìn náà yóò jẹ́ kẹ́ẹ̀ rí ìyọnu ọlọ́ bí yẹn bá máa ń fọnu ọlọ́wọ́n mọ̀ fẹ́rẹ̀ ẹni tí ọ̀fọ̀nu kọjọ mọ́ tẹnu ń bùtù wọn ni kí ló wá dé wọn ni jẹ́mẹ̀lò lálò táyé wọ sáré ẹnu yìí kòkòrò padà jẹ́ ayé padà tán ẹwọ tó lọ́wọ́ bá sọ ẹwọ tí ń ṣe ọlọ́run wọ́n ti yá bọ́kà bàtà ṣẹlẹ̀ ọlọ́run ní àwọn sọjọ́ ìbá wọ̀ níwọ̀n bá tọ́lọ́wọ́ bá fún ọ mọ́ra sọ tipa rẹ̀ ọ̀ka àmọ́ níwọ̀n bá tọ́ bá nídìí ọmọ ọmọ tónítóní àyà Qur'an inna Allah yuhibbu tawwabina wa yuhibbul mutatahhirin ọlọ́run bá nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá tún bá kú ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní mo nífẹ̀ẹ́ wọn gan àwọn tó bá ṣe àwa àwa máa ń kórìíra wọn ni ẹ̀wọ̀n ọba àtúbá a máa rántí a máa ránró ọlọ́run ọba ní gbogbo ẹni bá ti túbá ọlọ́run ló máa nífẹ̀ẹ́ gan lẹ́yìn náà gbogbo tó ti ṣe wọ́n pa gbogbo rẹ̀ ata ibu zambi kamala zambala tó bá ti túbá gbọ́n ò ṣe mọ́ ọyá níbi ń ṣe bọ́ ni àbí ń pààyàn àbí ń ṣe sìnà àbí ń gbowó èlé tó bá túbá pé òun ò ṣe mọ́ sincerely ọlọ́run ọba ní wọ́n pa gbogbo tó ti ṣe sẹ́yìn wọ́n pa rẹ̀ bí ìgbà tí yóò lẹ́sẹ̀ rí ẹwẹ́ wa Islam jama ẹwà islam òun á nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa tónítóní àwọn alùkùbá lọ́wọ́ bá ròyìn wọ́n ní táwọn bá fẹ́ tábà wọ́n kọ́kọ́ fi òkúta nù dínà wọ́n tó wá fomi fọ̀dí kó lè bá a má dáadáa bóbìnrin wa tó bá parí menstruation yọ wẹ̀ bọ́kùnrin àti obìnrin ọkọ àti ìyàwó sábà láṣepọ̀ wọ́n wẹ̀ bóbìnrin bá bí matẹ́jẹ́ ẹ̀ má dá yọ wẹ̀ láàárọ̀ ọjọ́ jimá àwẹ̀ lójoojúmọ́ náà láàmà wẹ̀ yàtọ̀ sálùwàlá àjòjòjúmọ́ tóní tóní tóní anábìyàn sọ̀rọ̀ nípa ìgbéraga ńjọ kan anábìyàn tó bá sì gbéraga ìbá àmà títí máa yọ wọ ná ó tó wà lè jẹ́nà yóò jó náná ẹni máa ní gbéraga nínú ẹ̀mí ẹ̀ ọ̀kan náà sàhábà wa ní à ah, bàtà tèmi máa ń tọ́jú bàtà mi o ń fọ inú yọ máa tóní tóní bàtà mi yọ yàtọ̀ láàrin àwọn èèyàn tábà ń báyìí bàtà tèmi náà ní ìtìjú ṣé ń ṣe gbé ń ṣe gbéraga aṣọ mi a sì máa má dónídóní anábì ni eléyìí ó sì gbéraga inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba rẹ ọba tó rẹwà ni ó fẹ́ràn kí nǹkan rẹwà ọlọ́run rẹwà jẹ́mọ́ bẹ́ẹ̀ bá ma bọ́lọ́run ṣe rẹwà tó ẹ̀rí sánmà ni bó ṣe rẹwà tó ẹ̀rí ilẹ̀ ni bó ṣe rẹwà tó ẹ̀yin ọ̀gbẹ́kẹ̀lẹ̀ jarí ẹ̀rí àwọn ẹ̀yẹ̀kọ́ eré sísì bó ṣe rẹwà ẹ̀rí omi òkun àwọn omi tọ́lọ́run sọ̀kà ẹ yá àwọn ewé bẹ́ẹ̀ ni ẹ lágbàdo rí bọ́lá ti pákéjì ẹ̀ ó lè rán òkúta ń bẹ̀ ó ṣe ewé alákọ̀ọ́kọ́ ó tún ṣe ewé ẹlẹ́kejì kó tó mú un tó fẹ́ jẹ ẹ wà gbọ́n jẹ mọ́ àgbọ́n ẹ bọ́lá ti ṣètò àgbọ́n apple nǹkan jẹ mọ́ orange nǹkan jẹ mọ́ ìwọ fún òkúta mú rí ọ̀rápù ẹ̀ <laughs> Allahu akbar oyin gbogbo ntọ́lọ̀ ń dá pátá lọ́fàá yìí bó ló ṣe wá máa rìn ó tún máa rìnrìn ẹ̀dọ̀tí wọ́n máa pé ìwọ muslim islam rò tí pé islam rò tí pé jama ẹ̀sìn wa yìí ẹ̀sìn dáadáa òkú wa tó bá kú tán òkú tá a lè kíbọ̀ nù lẹ̀ kí ni wọ́n ní ká ṣe wọ́n ní ká fọ ọkọ mọ́ á fọ ọtí ọmọ nígbà mi lè fọ ọ lẹ́mẹ̀ta a lè fọ ọ lẹ́mẹ̀rin a lè fọ ọ lẹ́màrún yọ ọmọ tónítóní a tún fi pẹ̀fúmù sílà a fọ aṣọ tó funfun bọ́lọ́ láfẹ̀ráfẹ̀ à ń lè ju sínú lẹ́ni o àmọ́ lẹ́nu wọn bá gbà tá a fi gbé kúrò nílé rẹ̀ tá a fi gbé lọ́tẹ́ kó jáde lẹ́ni tó rẹwà a sì ní jù sínú a ní jù sínú fíríjì ee ìgbà tí wọ́n bá yọ jáde báyìí wọ́n kọ́kọ́ lẹ̀ mọ́lẹ̀ bí ẹja kote yóò di pọ̀ à èèyàn lélẹ́yìn àwọn òṣòbìlà ẹsẹ̀kẹsẹ̀ lábàṣírí rẹ̀ à níbi oòrùn àní ti manu yàrá o ìsìláàmù dáa púpọ̀ torí pé ẹ fẹ́ fi pawó ẹ kọ́kọ́ ti manu yàrá náà ẹ fẹ́ fi pawó ẹ̀yìn fẹ́ fi òkú pawó gbogbo tó wà ní ìsìláàmù pátá gbogbo ẹ̀ dáadáa ni láti ìbẹ̀rẹ̀ Quran dópin rẹ̀ dáadáa gbogbo ẹ̀ ọlọ́run ní a máa mutí lọ́wọ́ ní Quran nínú ẹwà ìsìláàmù ni àwọn tí wọ́n mutí jẹ̀mọ́ ṣé eré wọn máa gbé ọjọ́ alẹ́ ẹ̀rì tí wọ́n máa gbé wọn káàkiri dìgbàdìgbà dìgbàdìgbà wọ́n ní sọ́dí pé wọ́n mú tílan mùsùlùmí tó bá dúró déédéé ayé rẹ̀ ó ní tuma ọlọ́ni ẹ̀ má ta tẹ́tẹ́ ọlọ́ni ẹ̀ má tẹ́tẹ́ ó lè tí wọ́n àpúrúfù ni ó lè tíjọba ṣe kíni tíjọba àpúrúfù ẹ̀ ni wọ́n ń ní kíni ẹgbẹ́ tẹ́tẹ́ èèyàn mẹ́wàá dáwó ẹnìkan kó nírọ̀lẹ́ ṣe àwọn tí wọ́n dáwọ́ yẹn ṣe wọ́n fẹ́ fọ́ńtọ̀ ọ̀hún lówó ni àbáwọn náà fẹ́ kó tẹlomi ọ̀rọ̀ dàrú náà wọ́n sì wáá sọ orí burúkú di ọ̀nà táwọn èèyàn máa tọ̀ igbe nàìjíríà bẹ̀ ti dá o ẹ máa ta o tẹ́tẹ́ ìsìláàmù gbégilé ìsìláàmù gbégilé ká máa gbowó èlé wọ́n ti gbowó èlé ò ní problem gbogbo àwọn tí ọ̀dà pátá ṣẹ́wá ní gbogbo tí ọ̀dà yẹn làwọn òyìnbó wá pákéjì náà gbélé wa lọ́lẹ̀ ni nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀sùn tá a dì mú yẹn <laughs> ẹ̀jẹ̀ á dì mú o lẹ́yìn náà ká má máa ṣe lẹ́sìn ẹ̀rí àwọn ká lè gbàgbọ́ yé rẹ̀ ká sì gbìyànjú ká lè kẹ́kọ̀ọ́ rẹ̀ láti bá ìjòkó táwọn àfáà súnà àwọn àfáà súnà ni wọ́n lè ṣàlàyé ẹ̀sìn fún yín àwọn ni wọ́n ráyè ní táwọn wà fún nìyẹn ká máa mú mẹ́sẹ̀jì ọlọ́run ká máa ṣàlàyé ẹ̀ ṣẹ̀rí àwọn àfa alásàlátù owó làwọn wà áfítà owó òun náà wọn ò rí náà ò rówọ̀ ẹ bá pàdé wọn náà wọn mọ̀ pé tọ̀ ẹ má gbàgbé àánú àdúrà ètò ìjọra wọn ò lè jọ́ ò lè jọra wọn ẹ mọ̀ tí wọ́n ń ní owó ni ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní fọkànbalẹ̀ ọlọ́wọ́n mọ̀ bọ̀ ọ́ láṣẹ́rí lẹ́yìn náà ẹni tó wó bẹ lọ́wọ́ rẹ̀ gan aláàánú o náà darí ẹ̀ síbi tó bá wù ẹ wá fi sílẹ̀ lọ́lẹ̀ ẹ̀ ń jíṣẹ́ dára yín wọ́n wá pariwo òṣìfà títí ní ìjáde láyé ọ̀kan ló ní ká máa mú èlùbọ́ wá nílọrin mẹ́wọ̀n ó ní gbogbo ẹni tí máa ń bọ̀ wá sí sàlátù oye kí wọ́n mú e, èlùbọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ èlùbọ́ tí mo ti lọ èlùbọ́ gbọdọ̀ ẹ̀ kọ̀ọ̀kan àwọn obìnrin tó bẹ lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ẹ́ tẹ́ two thousand. <laughs> ẹ̀dàkùn èlìbọ́ tí èlìbọ́ gbọdọ̀ ẹyẹ kọ̀ọ̀kan lọ́nà 2000 mísọ́nà ọkà yọ ma jàmà láyé fún ọdún ẹ̀yìn irun táwọn èèyàn fẹ́ nìyẹn ẹ̀tàn ẹ̀tàn lásán ẹ̀tàn ẹni tí ọ̀gbọ́n tó yín yíṣù mọ́ gbá yín wọ́n wá fara mọ́ gbígbá yẹn bí àfà ẹ̀jọ́ mọ́ gbá wa àmọ́ ìsìláàmù gidi téèyàn fi mọ́ gbádùn pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀ráyè rẹ̀ opportunity ta ní gbogbo àtàjọ́dọ̀ tábàtàlá àfà súnà ládùúgbò kan ìmọ́lẹ̀ ni o ìmọ́lẹ̀ ni o ìmọ́lẹ̀ ni o opportunity yẹn jẹ́ a máa lò àwọn ọmọ wa tọ́lọ̀ bá ti ní kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀jẹ̀ a máa ṣàǹfààní lára wọn gbogbo àwọn tó bá jẹ́ àwọn ìyàwó wa tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀jẹ̀ a máa ṣàǹfààní lára àwọn ọkọ wa tó máa nímọ̀ nípa ẹ̀sìn ẹ̀jẹ̀ a máa ṣàǹfààní lára wọn ẹ̀jẹ̀ a máa kéwú lójoojúmọ́ ẹ̀jẹ̀ a máa ṣe kíni ẹ̀jẹ̀ a máa kéwú táàbá wa ń ké náà lílò rẹ̀ oye kàmọ bẹlọ nǹkan lọhùn jẹ ọrọrùn fún wa abẹlọ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ islam tọlọhùn furasinú Ọlọ́run ní mú wa kó mbẹ ọlá agbára Ọlọ́run ọba wa ọlá àánú Ọlọ́run ọba wa abẹlọ ọba aláàánú bọtọ dípẹ yáàdì lẹnu rẹ yìí mọ ìyàṣà yìí ti báwa náà lámọ̀nà fúnra wa Ọlọ́run lọ́kàn darí wa sójú ọ̀nà ọlá kéèyàn sì máa dúpẹ́ àwọn tí wọn wàá mọ̀nà yẹn oye kọ́ ọmọ wa ṣàdúrà fún un àdúrà tó bá ń ṣe fún oyin yóò jẹ́ kọ́lọ̀ wọn lòun sábàbí torí ma sàdúrà fún yàn pé kọ́lọ̀ yóò da fún yàn àwọn mọ̀láìkọ̀ sàdúrà fún tọ́ náà pé yóò da fún wọn náà tọ́wọ́ tó sàdúrà kọ́lọ̀ dáwọn yàn máa mọ̀nà àwọn mọ̀láìkọ̀ wọn sàdúrà fún wọn náà pé wọn náà ò ní sékíní wọn náà ò ní sínà a ní bùkátà sàdúrà wọn tó ti wọnú ẹ̀sìn mi lọ kọ́lọ̀ máa dá wọn padà wálé sẹ́sìn kìlọ̀mọ́ àgọ́ sẹ́sìn kankan inna àwọn abẹ́lẹ̀ ọ̀hún gbà wọn tí ò ti yé nínú àwọn ẹlẹ́sìn míì náà ẹlòmí ìsìláàmù ti ń yé wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ ojú ń tì í pé áà táwa pé òun òun wá lóun náà lọ mọ́ṣáláṣí ń sìn má bọ̀ wá mọ́ṣáláṣí o mọ́jọ́jọ́ tiẹ́ o gbogbo àwọn èèyàn tí òun ti jú wọn yẹn wọ́n bá ti kú ń sìn èyí tó bá ti gbé sínú sàárè gbogbo wọn padà sílé wọn wọn nìkan ni ó kú mẹ́ẹ̀ ibi ọlọ́run ọba aláwọ̀ ti gbé wa dìde gbogbo àgbáńlá ayé lójú òpin jọ́nà ibẹ̀ nǹkan lójú ti máa ń dùn yàn àmọ́ ilé ayé ń bí kí ló dé tó ń sọ Islam ọkàn sọ fún wọn pé ó ti bẹ̀rẹ̀ sí máa ń sin ọba tó dá gbogbo nǹkan ẹ̀dá kùn sówọ́ ọlọ́wọ́ akọ̀ lẹ́sìn ní àbáwọn ọ̀hún náà ń fẹ́rí kalẹ̀ fún ọba tó dá gbogbo ayé ẹ̀ bó ṣe jẹ́ náà nìyẹn ọ̀sẹ̀ bó ṣojú ọ̀nà gángan nìyẹn ọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ ìṣẹ́ òṣì àdánwò àárẹ̀ fìtínà tí ṣẹlẹ̀ sínú ayé èèyàn téèyàn fi kú ní ẹ̀sìn ọlọ́mọdé ọṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa